Oh. الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبر فو الله سبحانه وتعالى الحمد لله أدوبر فو الله سبحانه وتعالى الحمد لله ذاته بقدر الحمد لله رب العالمين سبقين àwọn àfáà wa wọ́n ti ṣàlàyé jíjẹ́ ọpẹ́ fún wa nípa pé wọ́n rán wá sí anábì fún wa sallallahu alaihi wasallam wọ́n já mọ̀ pé ọpẹ́ yóò máa de orin tí bẹ́ẹ̀lẹ̀ mẹ́lẹ̀ yóò sì tún máa ṣàlékún pẹ́kí ọwọ́ èèyàn tàn ọpẹ́ tí gbogbo wa dú ọlọ́mọ́sà fi àlùbáríkà sí fún wa tó ọlọ́dàkùn àwọn àfáà wa tí wọ́n bá ń jòkó bàbá wa àgbà tí wọ́n wá ń jòkó bàbá wa tí afáàní wọn bí láyé tàwùfíìkì rẹ ìlímúkà wá sí ọ̀n. وبالله توفيقي وعلمك واسع إذا لم توفقه فكيف أصيب فكيف أصيب already they are made to. Yọ kí wọ́n àṣẹ ọ̀rọ̀ níbẹ̀. Bárakàlá fòkè. Àwọn bàbá wa àgbà. Ìjókòó yìí ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dógún lọ́sọ̀ọ́. Adùnkánì ìkọ̀bẹ̀rù amáfinárì. Bí làkàyè bá wà pẹ̀lú èèyàn. Kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá débi tí wọ́n ti ń dáná, ó tó máa ru tí wọ́n fi ń dáná tó bá gbòòrùn àbọ̀mọ̀ yìí fún téèyàn bá dúró tí wọ́n rí téèyàn fi dúdú dúdú tí sàn lókè ló mọ̀ pé wọ́n sun táyà. bàbá wa tí wọ́n bẹ níjòkó ọlọ́run ti jẹ́ kí iyeye wọn ó kú lórí tó sì ń sọ nídìí ẹ̀gbọ́sẹ́ iyeye wọn ò tí ì kú lórí tó sì ń sọ nídìí èyí ń túmọ̀ sí pé ọlọ́run ṣe oore fún wọn ó sì fi hàn wọ́n gẹ́gẹ́ bí Sheikh wa ìfọ́sìn bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan orúkọ yẹn ó ròyìn ẹ̀fà sára ọ̀rọ̀ náà ó sì yé wa ọlọ́dàkùn àwọn bàbá wa tí wọ́n gbẹ nítòkú ọlọ́dàkùn táwọn ànábì ọlọ́run máa ń sunkún rẹ̀ ní ọlọ́run ti ṣe fún lójú tí ń tẹ̀ rí yìí ilé kíkútùlù máa wá ní ẹnu wà láàyè Allahu Akbar ọlọ́run ti wá ṣe fún lójú ayé tí ọlọ́dàkùn àbẹ́ لم تنفع العلم والآداب والحجاب وصاحبها عند الكمال يموت ntọ́dájú man tọ́lá ọmọlùmí wà hásùnà àmàlù takọ̀ àbẹ̀wọ́ orí tí ọlọ́run ṣe fún bàbá bàbá wa ń rí dùnú bàbá wa ń dàbí ọmọ ayọ́mọ ayẹ sínú àmìlẹ́ bàbá wa ń rí dùnú inú bàbá wa ń dùn bàbá wa ń dàbí ọmọ ẹkẹ gbogbo ìgbà tẹ́yìn bá tún pàdé bàbá wa níjọ́ míì yóò tó wà lábẹ́ pé àbábúrò wọn tó mu ìdùnnú lọ́fà ọlọ́run tí ò ṣe ọmọ ní pàpàlagi fún yín ọlọ́run ní kẹ́ ẹ máa rí wọn kínú yín ó máa dùn kẹ́ ẹ lè máa tọ́ka sí wọn wàláì làzì wọ́n tọ́ kéèyàn ó dúpẹ́ téèyàn bá dá nǹkan mọ̀ àwọn abẹ nínú àánú rẹ̀ àáfàá àwọn àgbà kan wà níyì ni wọ́n wọ́n wá sọ fún wa pé á tọ́lọ́run bá fẹ́ gbàdúrà èèyàn tọ́wọ́ wá gbà á nígbà téèyàn wà ń bẹ̀ inú èèyàn máa dùn lóòótọ́ dá wa lójú pé dọ̀mánù wà pé yàtọ̀ wà lọ́sàn-án ọlọ́run yìí fi ẹrù àwọn ẹni rẹ̀ kì í fẹ́ ru wọn lẹ̀ ẹ̀ní bá dàgbà mọ́t ṣùgbọ́n ṣàmọ̀ pé ntẹ́yẹ̀ bá rí lójú rẹ̀ báyìí inú rẹ̀ máa dùn pé Masha Allah yóò sì máa ní tàṣọ́wúrú dáadáa pé bẹ́ẹ̀ yóò ṣe rí ni ọmọ ní àràdà ayé àrífà káyípa tòṣìbí ìdáhùn bá dàrú fálíyà àtàbí ríbi járe yìí àwa bẹ̀ nínú ọlá tó ní tó ju gbogbo ọlá lọ kọ́dà kùn àpàdà sí ibú ọlọ́mọdé ọkàn bàbá wa gbogbo ntọ́lọ́ sì ṣe ní kúrọ́tù àìní fún yín téèyàn bá mẹlòmíì ju àfáwa Ibrahim lọ gẹ́gẹ́ bí àfáwa ṣe wí ẹ̀ kan tí wọ́n bá rọ́ mi èèyàn tí wọ́n ní sálàjì sábì mi èyí tí wọ́n rí ọ̀yẹ́ dúró à ọlọ́run dákun abẹ́ ọ́ méje rí wọ́n burú o ẹ ṣe rí orí ẹlòmíì ti burú kọ̀dà mọ́ ni o mo ní mẹ́ta aráàjà ń yàrí pàkáìpà tó sì bí ìdáhùn bá dàrú fàlìyà tàbí ìbíjàre ó ti mọ̀ pé nǹkan ti sí ọ̀kàn ní fẹ́ sọ nígbà tó ọmọ rẹ ọkùnrin bá lutí ẹni tó na náà mọ̀ to tó sọ fún kàfẹ́ pa ni ọmọ rẹ ọkùnrin kí ọmọ rẹ fi ti lutí ṣé ìwé náà lọ́kà tó wá ti di àwòrán báwọn ebi ìwé náà ni àfọ àwọn bàbá ọlọ́mọ yìí kàn yìí. وغير تقي يأمر الناس بالتقى وغير تقي يأمر الناس بالتقى طبيب يداوي الناس وهو وهو مريض طبيب يداوي الناس وهو مريض أباكيو أباكيو طبيب يداوي الناس وهو مريض أفاوى أبا أفاوى أبا إمام أفاوى أبا أفاوى أبا àwọn náà wà ń jòkó yìí. wàgọ́ irú tàbí ẹ̀. àfa gbogbo wa ni. yàmúrú náà sábì tukọ̀. sórí sórí àfa aláró ẹ sẹ́ni wọ́n máa pé ẹ mẹ́jà pẹ̀gẹ̀ kó ẹ kò nídìí gbẹ́gàn ọ̀bá tó ẹ lọ rẹ́ǹtì ẹ̀gẹ̀ wa. òbí mo yóò dá àwẹ̀ ilé sàwọ́ ọmọ rí dùn. òbí mo yóò dá àwẹ̀ ilé sàwọ́. Oki itemenu oki itemenu wagaru takiyi remeni. Wagaru takiyi. Yamuru nasa bituko. Yamuru nasa bituko. Tabibun yudawi nasa wawa maridu. Yudawi nasa wawa maridu. Tabibun yudawi nasa wawa maridu. Sheikhu wa Yakub Abarikewu àwọn náà bẹ́ẹ̀

ọgbẹ́ kankan ni wa mo pè nwere ẹ̀yìn. tí Ìmáàmù Ibrahim sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan ṣe rí aburú tí ń bẹ níbi kéwú ni pé aburú mẹ́ta ni ilé mi sì aburú àkọ́kọ́ òun ni pé ọ̀pọ̀ ọ̀fọ́ ọ̀rọ̀ ntí ò jiná dé ní ọ̀fọ́ ọ̀rọ̀ pọ̀ nínú àwọn táǹkì ntí ò tí ì kà ní ọ̀mọ̀ ẹ̀lẹ́wọ́ sí àbúrò àkọ́kọ́ mi àbúrò ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn tí wọ́n kéyanjú náà bẹ́ẹ̀ tó ní kọ́ lọ́wọ́ tí ì dá wọn lóhùn ẹ̀ bùsẹ̀ wọ́n wà wàláhì mo búra pẹ̀lú ọkọ náà ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí ilé àwọn àfáà ọ̀dà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ilé ọ̀dà mọ̀ wọ́n wọ́n máa gba àwọn ajókòó ni pé kéwú náà ní kọ́ lọ jókòó tí kò máa kankankan kéyìí yọ padà lẹ́yìn rẹ̀ bọ́n wọ́n ti gbà lọ rẹ̀ bọ́n wọ́n ti gbà lọ bàbá wa nù bọ́n wọ́n ti gbà lọ bàbá òsèlú bọ́n wọ́n ti gbà lọ ibnu tẹ́lẹ̀ bọ́n wọ́n ti gbà lọ ibnu kọ́yìn bọ́n wọ́n ti gbà lọ́dọ̀ àlájá àgbà bọ́n wọ́n ti gbà lọ́dọ̀ àwọn afọ́jú ojú àwọn èèyàn fọ́ bísí náà wọn ò tí ì gbà wípé iṣẹ́ tó péyàn láyé tó kéèyàn jẹ́ àbá òsì kò sì lè sí kò sì lè sí iná lọ́wọ́ fà á àdánwò ẹlẹ́ẹ̀kẹta owó á ní pé gbogbo àwọn kápítà nísìnyí bíríkìlà mọ̀kálíkì àwọn ènìyàn láti ṣe bí àbá. ọba abẹ́rẹ́ sẹ́yìn èmi wá ń sọ fáwọn èèyàn pé tábà ní kíní kan wá ní ẹ nírò yìí tèmi mo ní kíní yàrá o nírò yìí tiẹ̀ ìwọ mẹkáníìkì. wàhálà àdáyé káṣípà òsì ọlọ́run ilé àyàtà. àbá aláró ọmọ pẹ̀lú ọmọ pẹ̀lú kò ń pè ìlú láwùjọ tó lọ́jọ́ náà kọ́lẹ̀. wàhálà àdáyé káṣípà òsì ọlọ́run ilé àyàtà. wọ́n mọ̀ sí ṣàtọ́nì. Voilà, وامشي خطا يمت على سوء ختمة من يدعي كشفا ومن يدعي كشفا sórí tó jẹ́ ẹ́ kọjá ọdún lọ́rọ́ tó ṣe yìí yàdá ìpè kọjá máa mi ọ̀gbọ́n tó ní ìdàkúnjú. ومن يدعي كشفا. àwọn bíbẹ̀ mo ti kílẹ̀ àlọ́ lọ́dọ̀ bàbá wa gbáyé pé kọ́ máa pẹ́ ọ̀ sọ fún mi yìí pé nínú tí máa tàzámà màkúrú lẹ́yìn ìbùdó ìyẹ́ ni awálù má kí ti sẹ́rìtì wàtá ní jàwábù. irú tí mo wá tú káàrún tí mo yẹjú rẹ pé makaliki ti pé àlọ́ ah, ah, ah, sàfá ni àlọ́ mẹ́rìnwá ni ta ló lọ́ọ́ lọ sàfá ta ló lọ́ọ́ fi wá. aláyẹjú tó wọ́n lọ́ọ́ lọ sàfá. wọ́n bẹ̀ sí ìkàtàn. gbogbo jama mò ń bẹ̀ yín ni gbogbo ẹ̀yin ẹ̀yin àfa wa àmì àfa àgbà kan Sheikh wa Yakub mò ń ṣe làbáàrè bí ṣe ń lọ fún inú àfa wa àgbà kan níjòní ọwọ́ akú mo wà ń bẹ̀ ni ọwọ́ akú ẹnìkan tó ti wá ṣe lóore rí yìí wá ní àǹfààní sí àti mọ ọmọ rẹ̀ lọlẹ lábá tó ṣe bá fàgbà ẹ mọ ọmọ rẹ̀ wá ká mú lọlẹ lábá wà nígbà wọn mọ ọmọ ya wọn bá yẹ ah èyí tó sì ṣe náà ọmọ ń ṣe lọ èyí ń ṣe ṣàbúrú ọmọ ń ṣe ah, lọ lọ nígbà tó wà á rí a ọlẹ́lẹ́rìn òní lọ́nà ẹ bá wà irun ga tó báyìí ọwọ́ àtún pankoko ọmọ àbá oyún ga tó báyìí ọwọ́ dẹ́ẹ̀dùn ọ̀gá àbí kí wọ́n máa pè náà ọwọ́ àtàkókó àfa àgbà ẹ̀wọ̀lẹ́ àfa àṣetà. wàá mẹ́yẹ dàrí kashifan. wàá mẹ́yẹ dàrí kashifan. wàá fúnra wìláyà tán. wàá ومشيخة ومشيخة يمت على سوء ختمة على سوء ختمته ومشيخة يمت على سوء ختمته àwọn adúgbò lọ́dọ̀ ọlọ́run ibi tá a ti lọ ọ̀rọ̀ àfa àwọn àgbà bàbá wa pẹ́rẹ́ tó rẹ́ni àti bàbá wa agbárí kéwù ọlọ́run dàpọ̀ àbẹ́ ilé yín ọlọ́mọdé ọ̀bàjẹ́ ààyè yín àtàyè yín ọlọ́mọdé ọ̀bàjẹ́ bàbá wa Almufasir àfa wa àgbà pẹ̀lú iye ọlọ́run ni wọ́n ọlọ́run bá dúpẹ́ fún yín àfa wa bàbá wa ìmáàmù náà wà bí ọlọ́kọ̀ bá dúpẹ́ fún yín tó fi wá kárí gbogbo ẹ̀yà aláwọ̀sálẹ̀ aláwọ̀sálẹ̀ aláwọ̀sálẹ̀ aláwọ̀sálẹ̀ akáwọ̀kọ̀ọ̀lẹ̀. ومن يدعي كشفان ومن يدعي كشفان وسرا وآية على سوء ختمته ìṣẹ́jú márùn-ún a kàn fẹ́ kílíà rẹ̀ fáwọn èèyàn sùn tàfàhù àsìgbọ́ tí wọ́n gbọ́ yé àsìgbọ́ táwọn èèyàn gbọ́ yé lára àwọn àfáà súnà àsìgbọ́ táwọn èèyàn gbọ́ yé àsìgbọ́ tí àwọn èèyàn ní àtúgbò ìpínlẹ̀ tó gbọ́ yé wọ́n gbà àti pé lásìgbọ́ àwọn ọ̀gbọ́ rẹ̀ àsìgbọ́ tí àwọn èèyàn ní pé bàbá wa sheikh wa ìmáàmù wa bàbá wa gba sheikh wa taofik mo dákọ̀ wọn ìkìtàdà taofik wa yóò bìkan bàbá wa wọ́n ní ẹ súnmọ́ wájú wọ́n wá ń sẹ̀sẹ̀ lọ fáwọn ẹ̀bí ẹ súnmọ́ wájú ẹ̀rú ń bà wọ́n ni wọ́n ní ẹ súnmọ́ wájú àwọn ẹ̀ ò ní túláàsì yìí ẹ súnmọ́ wájú àwọn ò ní túláàsì yìí tẹ́ bá fọ́ àgbà àmọ́ bẹ́ẹ̀ bá fọ́ àní máa pèpè sí gbéńgbé wọn ò bá ṣe kíníkẹ́ kíníkẹ́ nígbà tá àmọ́ bẹ́ẹ̀ ṣe wà ṣùgbọ́n táwọn àbá fẹ́ ṣàlàyé fún yín òun náà ni pé n tí wọ́n dàrú mọ́ yín lọ́wọ́ n táwọn yẹn dàrú mọ́ yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ̀ ń fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn eléyìí Ànábì lọ́lọ́run fẹ́ràn sallallahu alaihi wasallam ọlọ́run ò sì ní fi nǹkan ráyè ẹ̀kọ́ mọ́fòkìtì ọlọ́run ti parí gbogbo ẹ̀ ìwọ àlẹ́bì sọfáwà lèwúmọ̀ rẹ ah, ọlọ́run àwọn àfa wa ń jọ wá ní ọlọ́run sọfáwà lèwúmọ̀ rẹ sọfáwà lèwúmọ̀ rẹ èmi wà conservative mo wà conservative iṣẹ́ àwọn bàbá yẹn mo wà conservative pẹ̀lú wọn púpọ̀ mo bá wọn lọ púpọ̀ mo bá wọn lọ púpọ̀ mo lè parí ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ni wọ́n tí ká umatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum. mọ́ bá wọn lọ púpọ̀ á kọ́ àwọn àwọn àwọn ìṣesí tó dáa lára wọn àwọn náà wọn padà wọn ń gbọ́ yín di táyé dé lónìí pé ah, àṣekè ṣe pa àwọn bàbá yìí náà mọ̀ pé báyìí bóyá nítorí bí nǹkan ṣe rí ńgbà náà ni wọ́n ti ń rọ́gbà ọlọ́mọ tó ń ṣe ọlọ́mọ tó ń ṣe ọlọ́mọ tó ń ṣe ń táwọn èèyàn ń tì ní sẹ́yìn lórí rẹ̀ ṣe rí i pé àwa fi akọ̀ ní ìsìn nígbà tọ́lọ́wọ́n bá ti sọ pé ìwà níbi fi wọ́n lẹ̀ ń gán fúnra wọn lòún ọ̀rọ̀ òdodo lọ́ọ́ wọn máa sọ fún yẹn máa pẹ́ ẹ̀gbọ́n sanuri ihìn aya tìrẹ ẹ̀rí ọlọ́run gbígbẹ sanuri ihìn àyà tìrẹ fúnra wa á fi hàn wọ́n bá a ṣe jẹ́ tí a máa pe ẹsẹ̀ súnà ẹtẹ̀lé bá lẹ́bi ṣe mú ẹ̀sìn wa ẹtẹ̀lé bá lẹ́bi ṣe ní ẹsẹ̀ súnà ẹtẹ̀lé bá lẹ́bi ṣe ní ẹsẹ̀ kìíní tí àwa ń sọ wípé nǹkankan bá ṣe bá láàmà ṣe bá ṣe ṣe kíríkà láàmà ṣe ẹnìkan wá ṣe múnákọ́ṣà pẹ̀lú mi ń jẹ́ orí orí à ẹ̀sìn bá ṣe àwọn àgbàlagbà jẹ́ à dákun àwọn àgbàlagbà wo ṣe mọ̀ pé béèrè kò sì dìjà ẹ ti ń bá sí àwọn àgbàlagbà jẹ́ ẹ ti ń bá sí àwọn àgbàlagbà jẹ́ ẹ dákun sí àwọn àgbàlagbà wo ní abàjẹ́ o bó bá sì dákun àwọn àgbàlagbà kan ìfẹ́ dákun wa ọlọ́run ṣe gbogbo wa náà ni a sì mọ ìtàn gbogbo àwọn àgbàlagbà yìí wà man lam ya ìtàríkà wọ́n ní laysa bi insani wala akiri man lam ya ìtàríkà fi sadrihi wà man wà á àkàbára man qablahu àgọ́fà àmàrà ìlà umri bẹ́ẹ̀ yẹn bá ṣe mọ̀tà tó ni wọ́n fi gbé àgbàlagbà lélẹ̀ ọwọ́ adakọ̀ kánú àwọn àgbàlagbà tó yà ń ba ṣẹ́ wọn jẹ́ torí nǹkan tí wọ́n ń ṣe tá a ṣe padà sírò ọjọ́ orí wọn wọ́n kò láyé ní náìtì báyìí wọ́n sì lóye ọdún báyìí kí ọdún báyìí kó iye náìtì sẹ́kù wá sí ńgbà wá sírò eighty one years tó bá wọn pé àwọn àgbàlagbà ni wọn mo wá sí ọdún tí ìmáàmù ahmed ọmọ àǹbálà ti kúrò láyé ó ti lé six hundred years ìmáàmù ahmed ọmọ àǹbà yóò sì ṣe irú tí àwọn ṣe táwa ò ṣe yìí tó ní à ń bá sí àwọn àgbàlagbàjẹ ajá pé àwọn náà kọ́kọ́ bá sí àwọn àgbàlagbà tọ̀hún jẹ́ fọ́pútà lẹ́bí kàfọ́rọ̀ ṣé ẹ rí àlàyé lẹ nídìí gbogbo àwa mùsùlùmí tá a jẹ́ olùṣẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n torí pé iná mọ̀ ọ̀bá ara yín ọ̀rẹ́ ọ̀kálùkù á nìyí ọ̀rẹ́ ọ̀kálùkù á nìyí ṣé tí mẹ́rin àwọn ọ̀kálùkù á nìyí ẹ bá kálùkù á nìyí tó bá yẹjú kálùkù á dáadáa ẹ fún àwọn atọ́ fún wa ní ìsìn ẹ bá ké kọ́ ni ó sọ fún tí màá fi máa wù gẹ́gẹ́ ìmọ̀ tọ̀hún tó kù tí ó fi máa wù. gbogbo ń tí abala àfilẹ̀ báyìí tó dójú ní òdodo tá a bá gbàbẹ̀ lọ ibẹ̀ lá gbàbọ̀ ọlọ́run ọmọ yẹn dúpẹ́ nísì ẹlòmí ẹlò salamu aleykum aleykum salam mo fi fóònù sí sípíkà nísìnyí o gbogbo èèyàn sì ń gbọ́ ẹ gbọ́ sẹ́kẹ̀yìn ọmọ asòkúda àwọn pé ẹ ọ̀dà ta ni ń sọ̀rọ̀ nígbà bá dákọ̀ rẹ̀ kò wulẹ̀ ló ti sòkú lọ wá yìí mọ́ súnà mo wá ń sọ báwọn kí mo sẹ́ẹ̀rí báyìí pé ǹjẹ́ láwọn ọ̀fọn ní kun ní wọ́n kẹlẹ̀bẹ̀ yìí o. sábà pé ọ̀dájú yẹn tó sọ yẹn ọ̀rọ̀ dáadáa ni ṣùgbọ́n sábà wípé ọ̀tọ̀ ni tó lé òun débẹ̀ tó bá wá jẹ́ wípé èyí gan-an káṣí ẹ̀ ní ọ̀rọ̀ pé àlìjáná clear sí ọ ká ní tọ́lọ̀ ń torí rẹ̀ sọ pé ẹ mọ̀ sí báyìí ẹ mọ̀ sí báyìí ni pé à kìí ṣe gbogbo ìgbà lọ́wọ́ máa lówó lọ́wọ́ kìí ṣe gbogbo ìgbà ní sọ́ọ̀ máa lọ déédéé o ká lọ́wọ́ èyí ò ní tẹnitẹ sí òtó má fara ta láwù kí kùránì mi amòrè ọlọ́run ṣe mistake. má fara ta láwù kí kùránì mi amòrè. kí kùránì mi ní amòrè. àlìkáàlù fi ka ìdá àdìrà kíkà lókè sọ́ọ̀nù. àlìkáàlù fi ka ìdá àdìrà kíkà lókè sọ́ọ̀nù. àlìkáàlù fi ka ìdá àdìrà kíkà lókè sọ́ọ̀nù. tí nǹkan kan ò bá kílẹ̀ sí yẹn pa ni ò tí ì àlìkúlù ìbàṣàrí yàtù kọ́sìrọ̀tù mìíràn túdìrí kakúlà ṣe wa mẹmórì wa ké gbogbo ntọ́lọ mìíràn àbí kíló mìíràn tó fi ní kásìbà àbí kíló mìíràn kẹjìlá ẹrú ọlọ́run kan yẹ̀yìn pa wákọ̀ ń lórí àwọn abí mọ́tò kalẹ̀ abẹ́ kọjá níbi tó mímọ̀ bọ̀lọ́wọ́ ẹ̀mọ́ mi mọ wá ń wọ ẹ̀yẹ wọn kí wọn máa wo ọwọ́ ń kásó kòtò mọ sásì báyìí àwọn ọ̀kájà níbi tí wọn kájà sí ilẹ̀ ọ̀rẹ́dì ẹ̀wọ̀ ẹ̀wọ̀ nẹ́bì torí àsìkò yìí torí àsìkò yìí lọ́kùnrin torí àsìkò yìí èsì bẹ́ẹ̀ da àwọn àfa wà láàmú torí ìjókòó tá a wá yìí àwọn akẹ́kọ̀ọ́ ni ìjókòó dáadáa ìjókòó ẹ̀kọ́ ẹ gbogbo àwọn àfa wa tí wọ́n bẹ́ẹ̀ ń jòkó ká sì gbẹ́kọ̀ lọ́dọ̀ wọn wọ́n kàn ní èmi wọ́n kàn ní kí n ṣàlàyé tí mo tọ́ lọ́dọ̀ wọn mo wá ní nígbà wá síta mo wá ní dákun lọ́rọ̀ náà kí ló dé tó fi ó ní yóò yí omi mo lọ wá ipá wọ̀ ká ti ó ní mo ń wo ní ọmọ anẹ́bì lọ́ọ́ kálẹ̀ tó bá jẹ́ pé àlìjẹ́ ò ní túmọ̀ sí ọ táàlì jẹ́ náà bá tiẹ̀ nítumọ̀ sí ọ tó bá jẹ́ pé ebá wọ̀ ọ̀mọ̀ ni tó yẹ pé àlébi ti bá a rò pé à ẹ ti kọjá ń bi omi èyí tó máa dààmú o ṣé tí à ọ̀nà ìlà ìlà bẹ́ẹ̀ wá ní gbogbo jíjókè ẹ̀sìn pátá bẹ́ẹ̀ ni gbogbo jíjókè ẹ̀sìn ṣe ń sọ fún wa irú pẹ̀tẹ́ dá mọ̀ fáwọn táàlẹ́bí dá mọ̀ fáwọn ó fúra ni wọ́n yẹ owó tọ̀ lẹ́sìn irun pẹ̀tọ́ torí pé àmọ́ bá lu owó torí pé wọ́n ti kó kọ́ìnsì ńlẹ̀ ń gbogbo ẹni tó bá lọ ilẹ̀ lárúbáwá àbílú èbó yóò mọ iyì coins coins tí yóò nítumọ̀ sí ẹbí ṣebí twenty naira náà ni ṣebí fifty naira náà ni ṣebí padà tọ̀ra fifty naira ọkọ̀ àìmọ iye owó ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ní gbogbo òfin gbogbo òfin gbogbo òfin liberation tí ó láwọn fẹ́ liberate àwọn obìnrin tínú àwọn obìnrin dùn tínú àwọn obìnrin dùn sí pé wọ́n fẹ́ àwọn fẹ́ mú ipò lóko ẹrú àwọn fẹ́ mú ipò lóko ẹrú ṣé okòbó wa sọ yìí sí i oko ẹrú tó le tó le ju ń wà tẹ́lẹ̀ lọ́lọ́ aṣọ yìí sí ìsìláàmù ló lè mú ipò lóko ẹrú mo ń sọ fáwọn èèyàn kan jẹ́ òní pé alihamudulilayi ń gbogbo ní kálukú tó pé ọmọ rẹ bíi mẹrin ló ti parí yunifásitì ló poli ọmọ rẹ ní sábìsì nìyí tó àwọn tá a bá rí aṣọ fọ pé òmùgá wọn ti sòfin eléyìí wọn máa rí kó tó wọn amẹ́ tó di wọ́n máa rí tó dá wa lójú dáadáa pé àṣẹ kakí ikú tí wọ́n máa wọ̀ ọ́n àṣẹ ń ti bẹ́ lábẹ́ kakí fún àwọn ọmọbìnrin tẹ̀lé ẹ̀mẹ̀ rẹ ti lọ sábìsì ọmọ rẹ ti lọ sábìsì. àwa parí ń dò ní ní University of Ibadan wọ́n wá ní ká tò wọ́n ní ká wá ba fíìsì lọ́wọ́ àwọn àbà lọ́wọ́ àbà lọ́wọ́ wọ́n ní ẹ̀kọ́ ní fún ọ wọ́n ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ lẹ́wà ìwé kíkọ́ láìsí ọkọ mú kílẹ̀ wá já wákàtí ẹ̀ńtọ́ lọ sẹ́mẹ́sì náà kọ́ lọ́ọ́ ṣiṣẹ́ àgbẹ̀ ọ̀nà ibi owó ti ń kọ́ ọ̀yàn bẹ́ẹ̀ yẹn ṣe ṣiṣẹ́ ní ta lọ sí tẹ́ ẹ bá parí tán ní yunifásitì àti polytechnic tí ọba ṣiṣẹ́ ìbò ṣẹ̀ṣẹ̀ tírèènì rẹ̀ ni kí ló wà lọ sùkúù fún wọ́n ṣẹ̀ṣẹ̀ tírèènì rẹ̀ tí ó bá gbà ṣe ó ti ríṣẹ́ ó ti ríṣẹ́ ẹ̀wà gbọ́ pé ó ti lọ tírèènì oṣù mẹ́fà ṣùgbọ́n ẹ̀wọ̀n mímọ̀ tọ́lọ́ àti tàlẹ́bì àfa àwọn ọmọ bàṣára lẹ́ẹ̀kan àfa àwọn Ibrahim ọwọ́ fún ròdùnú kan mọ́ á tó ọ̀rọ̀ rò lórí ara mi mọ́ á yá abẹ́rẹ́ nǹkan nírú àsìkò mọ́ á fọlọ́ ọlọ́mọ fi bẹ́lẹ̀ o bàbá ọlọ́mọ ó ti yé yín tẹ́lẹ̀ ọmọ àwọn àfáà ní tẹ́ bá lọ wo ayẹyẹ kan ṣoṣo ọlọ́run ní inna awhayna ila ummi Musa an ardihi idha khifti alayhi fa'alqihi fil yammi wala takhafi wala tahzani àbí inna radduhu ilayki wa ja'iluhu minal mursalin ibi tí wàá sọ̀kalẹ̀ sínú gbogbo kálukú tó bá fẹ́ jèrè bọ́lọ́run ọba tó láyé ṣe sọ pé ká lu ayé ni ká ṣe lu ayé la fi lè jèrè o fóònù rí wọ́n wá àárọ̀ pé ẹ̀dá pẹ̀lú ẹ̀jẹ̀ lo fóònù yìí wọ́n wá sí ojú rẹ̀ báyìí wọ́n ti wá pàṣíwọ̀dù rẹ̀ wọ́n ti fi kóòdù sí àárọ̀ ah, ẹ̀ ti tì í pa wọ́n á yà ah, two one seven seven ni two one kí wọ́n á ní rárá tí ń lẹ̀ sọ two two nine nine lèmi èsì ṣé fóònù wọn wà sí ọlọ́run tó láyé fi mánú àtàfi lò sí ebe èbó tó ṣe mọ́tò fún ọ lónìí engine oil lọ́dà bí brake oil lọ́dà bí ìwé ìṣèjọba pèsè bí gbogbo ẹ̀kọ́ láti wà lọ́wọ́dọ̀ ilé ẹ̀yìn kọ́ gbogbo ẹ̀kọ́ kọ́ dànù táǹkì bá a bá lu ayé bọ́lá ń ṣẹlẹ̀ alu ayé bí alábàáwo tí wọ́n ní e, wòye jẹ̀bi tìkara wọn tìkara wọn tó lọ́wọ́ ti jẹ́ nǹkan kan wọ́n ni bẹ́ẹ̀ bá jẹ́ bí yóò ṣe máa rán náà nù ni torí náà bẹ́ẹ̀yàn bá fẹ́ tọ́ ọmọ ẹ̀sìn lèèyàn fi ṣe ńlọ́lọ́wọ́ bá kó alára ayé àti mo kàkà lẹ́wọ̀ ọlọ́ni wọ̀nyá Musa ọmọ rẹ̀ yìí fún lọ́yà mọ̀ wọ̀rí níbi tẹ́ ti ń pa ọmọ wọ́n ń pa ọmọ wọ́n ń pa ogun ọmọ ọkùnrin jábá dé lásìkò yẹn ọlọ́wà ní tiẹ̀ yìí wàlẹ́ sọ̀rọ̀ tiẹ̀ yìí ọkùnrin náà ni àmọ́ fún lọ́yà ọlọ́wọ́ gbọ́dọ̀ kàzí gbàdúrà jẹ́bẹ́ máa gbọ́ o àṣẹ ọlọ́run kìí ṣe ń tó rò pé dandan ni kó rí bí kó rí èrè tó kọ́kọ́ rí bẹ̀ kó tó lè ṣe àṣẹ ọlọ́run kìí kọ́kọ́ fèrè hàn yẹn yóò sọ fún yẹn pé èrè ń bẹ àmọ́ invisible ni. níbi tí wọ́n ti ń pa ọmọ ọkùnrin tí wọ́n bá dún ìyá musa wa bí tiẹ̀ ọlọ́ni àrùdìríhì fún lọ́yọ̀ à wọ́n ò ní pọ́kùnrin ni ìdá ṣífìtì alẹ́ yìí àlìkíyìtì lìyá mi ọ́pṣà méjèèjì tó lè ní ẹ̀kọ́ tó lọ fi akọ́mbẹ̀ ní pé gbogbo tí jòfin ọlọ́run bẹ́ẹ̀ bá kọ́ fojú wù tí ò sún mọ́ yọ tàbí ipò lè yọ ọmọ dẹ́rùbà yẹn ni níbi wọ́n ti ń pọnmọ́ wá ní mọ̀wọ́rì gbé tiẹ̀ náà lọ́wọ́ ẹ̀rù ọba ọ̀dà àlìkíyìtì lìyá mi ọ̀dà lọ́ọ́ dùn òkun èwo fún lọ́yẹ̀ níbi tó yẹ pé tí wọ́n bá ti di kó bèèrè ọkùnrin ni wọ́n pa á ọ̀dà ọ̀fẹ́ fún lọ́yẹ̀ torí kó wọ́n bá pa àlìkí ìyámi náà ju òkun. èyí ṣe ju ọmọ tuntun alẹ́ dúró omi gbòòrò omi dúró ọmọ gẹ̀ kọ́mọ̀ ọlọ́run wa ẹ ẹ ṣe ọlọ́run wa jẹ́ àmọ̀ pé gbogbo tó ń bá ṣe lófin pé ká ṣe yóò kọ̀kọ́ lè lójú wa. ẹ wọ ọ̀rọ̀ méjèèjì option méjèèjì náà nù ṣé bíbí ọmọ tó wá wù látàkà fún la Tanzania. gbogbo owó tó bá ti tẹ̀ láṣẹ ọlọ́run tó òrìn bọ́lọ̀ ń ṣe ní òrìn lọ́kùnrin gbogbo owó tó bá rìn bọ́lọ̀ ń ṣe ní òrìn lóbi látàkà fún má bẹ̀rù wàlá tàzánì má bànújẹ́ iná rọ́ọ̀dù ilé wàjá ìlú mìíràn mùsàlì ẹ̀rí nínú àyà kan ṣoṣo àmúránì nàhayáni bisharatani torí náà gbogbo kálukú wa lórí àwọn ọmọ wa ẹja rìn bọ́lọ̀ wọn bàtà níbi sinmi wọn lè bá padà wá sí dáadáa gbogbo èyí tẹ̀ mẹ́sọ fún ọmọ yín pé ṣé oru èmú ọ ni kíní tó ń dàbò lẹ́yìn kíní tó ń dàbò lẹ́yìn ṣé oru èmú ọ ni ẹ dákun ẹ já sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdúrà tẹ síjọ́ kíní àná lọ́gbà ẹni kọ́ lọ́wọ́ rẹ bídíà sì tá nílẹ̀ àti ìkéwù tá a fi há lárúbáwá bídíà ọlọ́run ẹbí dà sí ìta nílẹ̀ ọlọ́run padà àdẹ́bọ̀ rẹ ọlọ́run gbé súnà lẹ́bí ga àti ìkéwù tá a fi máa ń ti jẹ́ súnà àti ìkéwù tá a fi máa ń jẹ́ bídíà ọlọ́run wá gbàdúrà tẹ̀lé bá tún bínú ọmọ yín lérò pẹ̀lú wá pé ṣé kì í yún ọ ni fájà nù ọ̀rọ̀ yín wáyé láti ìkú ọlọ́run ti ní ọgbẹ́ sí ẹ̀rọ yín ẹ̀rọ sọ̀mọ̀ páyé tẹ́lẹ̀ sọ̀mọ̀ páyé léwu sọ̀mọ̀ páyé wo sọ̀mọ̀ páyé lóyún oníbẹ̀ ni lọ́ba gbẹ bùúta oṣù bíléèdì kí lẹ́fẹ́ fi ṣe sà à oní twenty one ni láti bí sí ibi. ṣé àdáwò táwa fi kara yìí gan kọ̀ wájú èyí tí sàìtánì fi dẹ́rù báyìí lọ subhana rabbika rabbil izzati amma yasifun.